ọlọ́run ba ló wà nínú nǹkan tó ọlọ́run ni so ìkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ sí ní dáadáa kí ọlọ́run ló ní ọlọ́run náà rẹ̀ so nǹkan ò wá ṣẹlẹ̀ sí kó wá di pé wàá mọ kegbe wàá mọ fi gbé ta ta ni mo ṣe ọmọ fi kọrin pàápàá tí ó forí jẹ kan ẹlòmíì gan ni a eléyìí kò dá o ìyá alágbájá gan ni kò tẹ́ ẹni sọ pé ta lòun ṣe mọ̀ yóò ní ìyá alágbájá iṣẹ́ ẹ jẹ́ ọlọ́run ti fojú ẹ ọ sòwélé yóò dáa lára wípé ìyàn yọnu sí nǹkan tí ọlọ́run bá kádàrá ni ànábì dẹ́ sọ fún wa pé nínú nǹkan tí ó dáa ó ní ẹni tí ó sì nu wa mọ̀nlátọ́mọ̀lẹ́kọ̀dọ́ wàṣàpàlùjòyò wàdá àbídáwàlìjà ìlíyà kò sí nu wa ẹni tí àdánwò bá ṣẹlẹ̀ sí àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tí ó wà máa fi gbé ta ọ̀já bìdáwàlìjà ìníyà yóò wà máa sọ̀sọ́kúsọ bí aláìmọ̀ kan bí ààrẹ tí ó ń bọ̀ lọ́wọ́ bá gbọ́ irú ẹ̀ òun náà ni ẹni tí ó bá ń pariwo bẹ́ẹ̀ pé ta ni mo ṣe ẹmọ́jẹrí ẹmọ́ṣeré sí mọ́ kìíní kan ilé òdà kí èèyàn jìnà sí so irú mùsùlùmí tó bá ń ṣe ilé ó tún máa mọ ṣe ọlọ́run látara àdánwò tọ́lọ́run bá tún fi kàn án ni. kẹ́ni ẹ máa sọ kó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un nígbàkigbà tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn èèyàn kú fún yàn ni àbí àìdá kan ṣẹlẹ̀ síyàn ká mọ́ sọ gbólóhùn yẹn ni pé inna lillahi Assalamu alaikum. wọ́n pè ju yẹn sí ní tí ọkàn yẹn bá fẹ́ máa rògbò kúrò nǹkan tí dáa but ìyẹn máa ń kọ́ tó lọ́kàn yẹn pé kí ni yẹn kí máa rò but kí ni yẹn ti ìròyìn kí ni yẹn ti padà jẹ́ pé padà sọ́kọ̀ yẹn tó yẹ kí rò kí ni ṣe jẹ́ pé kí ni yẹn kò lè máa wá sọ́kọ̀ yẹn. tọ́ kúrò gbogbo ó wà nínú iṣẹ́ ṣàìtọ́ọ̀nù ni òun náà ni ma ju ròyìnròyìn sí yàn lọ́kàn so nígbàkígbà tí yàn bá ti wá ń ṣe ròyìnròyìn ìmọ̀ nípa ọlọ́run ni àbí nípa àmì ọlọ́run àbí nípa àwọn nǹkan míì bẹ́ẹ̀ yẹn tó wá ń jẹ́ kí yàn tó fẹ́ máa gbé yàn kọlu ọlọ́run kí yàn máa ṣẹ́rí ẹ̀ padà lára nǹkan tí wàá jẹ́ kí ọkàn kó máa stable òun ni kí yàn máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúgbò àzikáàrù òun ni ìmọ̀ rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn míì wà tá a mọ̀ ṣe tabakírun tán ká mọ̀ ṣe eléyìí àwọn míì wà tó ṣe pé kò bá àsìkò kan múlẹ̀ ká mọ̀ ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ká mọ̀ ṣe subhanallah alhamdulillah wàlá ilaha illallah wàlá akbar àbí ń gbàtà bá ti ń ro ìrokúrò yẹn ká ṣe ìtàádà àrùdùbílá ìmìnà ṣètọ́ ni ọ̀jì ká lè gbọ́kàn kó ń àbí ta bá ń ro nípa ọlọ́run ọba ni ká ṣe la ilaha illallah àbí nínú àwọn afkaru mi tó pọ̀ dáadáa tó gba wọn ti sọ̀bàhíyà wa tá a mọ̀ ṣe láàárọ̀ láàárọ̀ a mọ̀ ṣe lọ́sàn lọ́sàn a rẹ̀ tún mọ̀ ṣe lóòrèkóòrè tí a níjẹ́ kó yẹ lórí àwọn wa inú ẹ̀ olànàbí ni ká mọ̀ jẹ́ kí àwọn wa kó yẹ níbi ìmọ̀ rántí ọlọ́run ni pé gbólóhùn méjì kan á wà tó ṣe pé ó fúyẹ́ lórí òṣùwọ̀n ó dẹ̀ wúwo lórí ahọ́n ona ni subhanallah wa bihamdihi subhanallah alazim pé ká máa sọ ilé lọ́pọ̀lọpọ̀ ilé a máa jẹ́ kí ọkàn yàn kó máa kúrò níbi ròyìnròyìn pàápàá jùlọ àìdá tí ó máa rò nípa ìwà ìbàjẹ́ àbí àmì máa yẹ tẹ́lẹ̀ àmì kọ́wọ́lẹ̀ ọ̀fà yẹ tẹ́lẹ̀ àṣánà àìlẹ́yìn ni